المعتقل وأين المذل بسلطانه وأين المذكر إذا ما افتخر تفنوا جميعا فما مخبرون وماتوا جميعا ومات الخبر وصاروا إلى ملك قاهر عزيز مطاع إذا ما حمر تروه وتبدو بنات الثراء فتمه محاصيل تلك الصور فيا سائل على أناس مدار أملك فيما ترى مغتبا أملك فيما أرى مغتبا وستر العرش مسبول علينا وعين الله نازلة إلينا بعون الله لا يقدر علينا وإن الله غير لآفزين والله وإياكم إلى قوة صلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كبواني wa ní اللهم صلي اللهم صلي على سيدنا محمد على سيدنا محمد وعلى آل وعلى آل سيدنا محمد سيدنا محمد وسلم وسلم آمين آمين آمين آمين آمين يا الله آمين يا الله dídúró مني ní لني yìí lónìí èmi náà wá torí ẹlòmíín lè rí nírí pé àbí àfa kan wá òde lásán ìdúró mi yìí ògùn sí pẹ̀lẹ́ mi lèmi fi máa ń sọ fún ìyá Ajégúnlẹ̀ pé wá tọ́ba ṣàjégúnlẹ̀ àjọ nìní ilé wa ò sì pamọ́ bàbá wa fẹ́ ọmọ láti Ajégúnlẹ̀ wá ọ̀tún ṣe mọ̀ pé apẹ̀mọ́ nínú ìlà sàbí apẹ̀mọ́ nù la àwa sì nínú ìlà sani ọmọ ti lé wálé ni lára báyìí mo kí gbogbo ìdílé náà ìdílé ògún sí pẹ̀lú àpapọ̀ ọlọ́mọdé ọba jẹ́ o. àmín. gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ àwọn bàbá tó ṣẹlẹ̀ náà lẹ̀ àwọn ìyá tó ṣẹlẹ̀ náà lẹ̀ àwọn tó lọ lọ́dọ̀ọ́ nínú wọn àwọn tí wọ́n dàgbà kí wọ́n tó lọ ọkùnrin tó lọ ń bẹ obìnrin tó lọ ń bẹ bisimilahi kulu wala bisimilahi rahman rahim kulu wala ahad allahu samad lam yalidi walam yulad walam yakun ahad mo kí àwọn bàbá wa ìmáàmù tí wọ́n ní ratibi shehu wa tajudeen al-imam ọlọ́run bá dúró tì wọ́n o. àmín. ẹ á rí i pé àwọn afa ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ọba sì nídìí wọn ló bí jẹ kúmọlú gbogbo là lórí yòówù tí ń bẹ fún wọn ọlọ́run jẹ́ tóore. àmín. mo kí bàbá wa ọládòsùn kábíyèsí o ọlọ́run jẹ́ àríyìn pẹ́. ó kí bàbá wa àṣehò zikirula gíwá ẹ kú ewu jáde ní àná ọlọ́run bá tọ́jú ọmọ náà. ó kí àwọn bàbá wa oyè sàdé ọlọ́run jẹ́ àríyìn pẹ́. àwọn bàbá wa àgbà àṣe abdulkareem àwúre ọlọ́run jẹ́ àríyìn pẹ́ bàbá. àwọn bàbá wa tí mo dákọ̀ yìí mo fi kí gbogbo ẹ̀yin àfa wa afáwa òkùlù afáwa abdulhakeem ọ̀pá ẹ̀ eh, ti ń darí ètò òkè mo kí àwọn bàbá wa baálẹ̀ sẹ̀pẹ̀tẹ̀rí ọlọ́run jẹ́ ṣe pẹ́ o àmín ọlọ́lùkọ̀ hàn lọ́dọ̀ ọlọ́run àmín bàbá wa baálẹ̀ mọ́jọ́ ẹ̀ eh, mo kí àwọn aládùúgbò ṣé nǹkan ọ̀sàyẹmí <laughs> mo kí yín o wọ́n wá darí kíkírin padà sí ọ̀dọ̀ bàbá wa baálé àké Allahu Akbar a rí i pé bí èèyàn bá fi ọ̀dọ́ toyè yóò rí èjìká gbé ẹ̀wù bẹ́ẹ̀ ni tọ́ba sì tún ní olórí tuntun yóò rí àlàáfíà fi lò ó ẹwà ń bẹ eegun ń bẹ ìdásásá ń bẹ. Allah. ẹ̀ẹ́ bàbá wa baálé àké ìtànà bàbá wa alhaji abdul fatah bisimilah kò lè wà láwù fún wọn. bisimilah rahman rahim. kò lè wà láwù ahad. allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. bí èèyàn bá wáyé ó yẹ kóun ní odi kókó kan mú bí ìlú ọba fi ọ́ joyè wọn náà bẹ lọ́hùn kọ́lọ́hùn ó fi ọ́ joyè látọ̀dọ̀ ààrẹ oyè tọ́lọ́hùn ti fi ní jẹ owó ńbẹ́ńbẹ́ àmọ́ kéèyàn wáyé kọ́ máa di nǹkan kan mú a pàápàá ní nàìjíríà tá a wà ń bẹ̀ yìí kò sí pé láì jẹ́ nǹkan ọlọ́run jí gbogbo wa jẹ́ dáadáa ọlá alukurhan baálẹ̀ ọ̀kẹ́rẹ́ alábàméjì alábàméjù baálẹ̀ ọ̀kẹ́rẹ́ alábàméjù mo kì í yín o bàbá wa baálẹ̀ akéne ń kí lọ́wọ́ ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. àmín. ọlọ́àlùkò hàn lọ́dọ̀ ọlọ́run. àmín. ọba tí ọyàn yìí sípò náà ẹ̀ nílò kúkúrú ẹ̀mí. àmín. ọlọ́lá haúlà. wala quwwata illa billah. àwọn kan bẹ ń jókòó yìí tí a bá ti ń rí wọn àfi ká máa rántí àwọn tó bí wa. bàbá wa Abdulkarim alágbẹ̀dẹ wọn bẹ ń jókòó yìí bàbá ti ń rí wọn á máa rántí bàbá wa Abdulkadiri bàbá Kadi. àmọ̀ rántí ìyá wa Mistura àmọ̀ rántí ìyá wa alhaji Amina gbogbo wọn ọlọ́mọba akẹ́wọn ọlọ́run jẹ́ lẹ́mí n bá ní kíkí fẹ́ kí ilé wà ilé oṣù mo kí wa Abdulhakeem Ghana ọ̀kan náà Ghana Ghana àwọn Eh, alhaji wa bambam ìyẹn bambam ìyẹn bambam mọ̀ àfi lónìí ni wọ́n alhaji bambam máa nìkan máa lọ bàálù lówó èèyàn méjì lọ́wọ́ bàálù owó èèyàn kan yẹ kó yẹ yí hmm. báyọ̀ wọn náà èèyàn méjì lọ́wọ́ bàálù owó èèyàn kan lọ́sàn. alọ́nba àṣọ ọ̀nláyọ̀ o ọ̀làlùkọ̀ ha bàbá wa láti Ìlọrin mo kì í yín o mo kí àwọn bàbá wa sínétọ̀ insha allah alájí wa Ṣùáìb ẹ dákun ṣe rí ilé ayé yìí léèyàn jù ni wàlí ọlọ́run kan ní ń bẹ ọlọ́run ẹnìkan wá lọ béèrè àdúrà lọ́dọ̀ rẹ̀ pé òun fẹ́ kó fún wọn ní orúkọ ọlọ́run tí èèbá àti ọ wá fún un lórúkọ ọlọ́run ìpè tó bá ti sá lẹ́nu ẹsẹ̀ ní ọ̀dáhùn